Ẹ káàárọ̀ o. Ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní àti máa àti ṣalábàápàdé fídíò mi yìí. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí, Abdulazeez ni orúkọ mi tí mo jẹ́ olùdásílẹ̀ group kan ní Facebook tí orúkọ rẹ̀ jẹ́ Àṣírí ìdílé nípa àlá lílá àti ọ̀nà àbáyọ tí mo máa ń sọ nípa onírànràn àlá. Fún àǹfààní àlá tí mo fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ láàárọ̀ òun ni tí èèyàn bá lálàá wípé òun bá ara òun láàárín ọjà, tí eléyìí sì túmọ̀ sí ohun tó lágbára díẹ̀ ìtumọ̀ irúfẹ́ àlá báyìí ni wípé akọ àtabo ni ẹni tó lárúfẹ́ àlá yìí tó bá ti tají kó ṣe gbogbo ìgbìyànjú kó kó ṣàdúrà kó bẹ lọ́run pé ọlọ́run máa yẹ kóun ṣẹ̀sìn o gbogbo wà tó wọn hù tí ó bọ̀ sí ẹ̀sìn fóun kọ́lọ́run là òun bẹ̀ torí pé ìtumọ̀ àlá akọ àtabo ojú àtòdè ni àkọ́kọ́ rẹ̀ ni ẹ̀sìn ọlọ́run má jẹ́ kí gbogbo ojú tẹ́ wò mí ọlọ́run má yẹ ká ṣẹ̀sìn má yẹ kí mi náà o ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni oore àpéjọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó padà rí oore yẹn látara èèyàn tó já sí pé kò sí bí oore yẹn ó ṣe ṣẹlẹ̀ sẹ́nìkan tí àwọn èèyàn ní mọ̀ pé ah, Ọlọ́run dùn lágbájá nínú tí já sí pé ó kọjá oore tí èèyàn lè fọwọ́ bò oore tó tó oore ni tí èèyàn bá lálàá pé òun bá ara òun nínú ọjà ìtumọ̀ orífẹ́ àlábà yìí nìyẹn fún àǹfààní ẹni tó bá bá mi sọ̀rọ̀ tàbí tí wọ́n lè rọ́ àlá tí sí group tó fẹ́ kí n sọ ìtumọ̀ àlá fún ọ lẹ́yìn tó bá wo fídíò ìtàn kan pè mí sórí MTN nọ́mbà mi zero seven zero three three two zero four four six three tó bá jásí pé wọ́n bá mi ṣáà lórí whatsapp number mi ni kán bá mi ṣáà lórí whatsapp number mi salad number zero eight zero nine five one eight nine zero seven five whatsapp number mi nìyẹn fún ẹ̀kúnrẹ́rẹ́ níbi tí a lè ṣàlàyé dé bóyá lórí afẹ́fẹ́ a lè ṣàlàyé jinlẹ̀jinlẹ̀ fún wọn tó bá jásí pé láàrin mi àti wọn ni ohun tí mo fẹ́ sọ láàárọ̀ yìí jù báyìí lọ.